أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà wọn títí alkiyama abẹ́lọ́hún àwọn ìjókòó eléyìí tí a máa ń ṣe ní gbogbo ní mọ́sálásí albasor ní àdúgbò mọ́sálà wambi nílùú ìbàdàn abẹ́lọ́ kọ́lọ̀njí ó wúlò fún wa láyé àtijọ́ gbé ní alkeama kọ́lọ̀njí ó sèso orí fẹ́ni tó ń sọ àtàwa tá à ń gbọ́ kọ́lọ̀n kó sí ní hujjatun lana la alayna kọ́lọ̀n kó sí lẹ́rìí fún wa ní kọ́mọ̀ sí ní ẹ̀rí takò wá tọ́ba àdìjọ́ gbé ní alkeama la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní ìtẹ̀síwájú nínú tíra Minhajul Mu'min ti àfàwà Mustapha Morad Subuhi eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa ibi tí a dúró sí ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ní ìjẹjọ́ à ń bá Minhajul Mu'min fi tẹ́ríkìlì muharramat kọ́lọ́n kó san àfáà lẹ́sàn-án rẹ̀ torí wọ́n kó àwọn muharramat àwọn mọ̀hàrọ̀mọ́tì tí wọ́n kó wá wọ́n pọ̀ púpọ̀ jù so ìyẹn ló fà á tó jẹ́ káwa náà máa rush ká máa fi ara balẹ̀ láti máa ṣàlàyé àwọn mọ̀hàrọ̀mọ́tì yẹn ní ìjẹjọ a ti parí èyí tí à ń bá bọ̀ láti bí ìjẹ́ẹ̀dógún èyí tó ní ṣe pẹ̀lú alikiburu walfaharu walkuyala walhujubu watai bí mùmíní ṣe gbọ́dọ̀ jìnnà sí ìgbéraga ìwà ìgbéraga náà ṣe yànràn náà ṣe fáàrí kéèyàn ọjọ́rẹ́ èèyàn lójú hmm, kéèyàn òkun rẹ̀ lójú irú ìwà burúkú yìí kò yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí òdodo àáfàá wa ń bẹ̀rẹ̀ láti ibi shahadatu zuhur mímáa jẹ́rìí èké kéèyàn máa jẹ́rìí lórí irọ́ pàápàá bíi tí ọ̀rọ̀ yìí burú dé ẹlòmíì ò tún máa fọlọ́run búra lórí irọ́ ìtọ́mọ̀ pé kì í sòdodo òun ni ọ̀jẹ̀ ẹlẹ́rìí yóò tún wá fọlọ́run búra bóyá láti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àbí láti yan ẹlòmíì jẹ àáfàá ní gbogbo eléyìí a gbọ́dọ̀ máa sọ ṣe nínú alukur'an ní suratul furqan quran chapter twenty five verse seventy two nígbà tọ́lọ́hún ọba tó ń sọ nípa àwọn ibadur rahman àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ ẹni tòótọ́ tí wọ́n jẹ́ ni ọlọ́run tọkàntara ọlọ́run ọba ní ara àròyìn wọn ni pé. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما sẹ́ra àwọn ìbáàdù rahman àwọn ẹni ọlọ́run tí wọ́n máa jẹ́ múmìnì láyẹ̀ṣ àdúnà zúrọ̀ ẹ lè bá wọn nídìí èké wọn lè jẹ́ ẹlẹ́rìí èké. wọn ní dá sí ẹlẹ́rìí lórí irọ́ lórí jìbìtì lórí four one nine wáyídá àmọ̀rò omi lágòwé mọ̀rò kìrọ̀ ọmọ so tó bá láwọn ẹni ọlọ́run tá sọ yìí wàyídá àmọ̀rò omi lágòwé èèyàn ń èèyàn ń wọ́n ráwọn èèyàn tó ń ṣe ń tọ́ta kó tọ́lọ́run àwọn àáfàá ní ara ń tí lágùwù tó kó sínú ara ẹ̀ lóore tán bá rí ibi tí wọ́n ti ń play oore àbí wọ́n ń ṣènáwó ní bá sọ wípé wèrè òmúlógò àbí tàka súfe wàláì àwọn ẹni ọlọ́run inú wọn ò ní dùn sí àwọn náà wà ní dọ́gbọ́n jókòó máa mi rí mọ́rú kìrámà wọ́n ń rìn nírì ẹni àpọ́nlé lẹ́ni tí ò ní dùnnú àti máa gbọ́ aburú yẹn ọlọ́jà kan nù wọn. àáfàá ní ṣáídù zuri kọ̀dírí takaba àbọ̀ ìmú àwọn kọ̀dírí takaba àbọ̀ ìmọ̀ àáfàá níṣẹ́ rẹ̀ ni tí bá ń jẹ́rìí irọ́ ẹlẹ́rìí èké ó ti lọ dé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan ó ti èrè tákàbà àgọ́ ìmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan ó ti lọ da ahadua alikadibu waliftira ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tó dá nínú ẹ̀ṣẹ̀ mẹ́rin tẹ́ ẹ bá ti rẹ́ nìkan tó jẹ́ pé òní ṣahada tu zur ẹlẹ́rìí èké ni ẹ̀ṣẹ̀ mẹ́rin ló dá sọ ẹ̀pẹ́ ọ̀dà bí ìgbà tí àwọn adájọ́ ilé ayé àbáwọn lọ́ọ̀yà ilé ayé tó bá fẹ́ ṣáàjì èèyàn sí kóòtù wọ́n wà wọ́n kàn èèyàn jalè lásán ni ó jí owó sẹ́yìnfẹ́sẹ́ ẹ̀yọ kan nu lójú tèmi ó ṣe kí ni o àwọn ò ní sọ báwọn wọ́n lè ní ẹ̀sẹ̀ àkọ́kọ́ ó wọlé ó lé láì gbàyọ̀ǹda <laughs> sọ́gbàyọ̀ǹda lóòótọ́ ẹsẹ̀ kejì ó kó nira báwọn onílé ẹsẹ̀ kẹta ọlọ́ọ̀bí dúkìá onídúkìá láì gbàṣẹ lọ́wọ́ wọn sọ ole lè nìkan làwọn a jáàbí kékeré si ọjàlè ọjàlè sásọ pé ọwọlé lé ó lé nǹkan bá ṣe sọ̀rọ̀ ilé ayé wọ́n wà á wà á i pé wà gbogbo tọ́mọ̀ sọ ìmọ̀ o abẹ́ ẹsẹ̀ kan ó tó jẹ dúkìá lọ́nà àìtọ́ olúwa mi àbọ̀ lè èèyàn sì lè jẹ̀bi láyé tó jáde lọ́dọ̀ ta ni Allah almohim àáfàá lẹ́ni tó bá ti lé ń jẹ́rìí èké ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé ó ti parọ́ àdáparọ́ ó ti ó ti parọ́ irọ́ tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba dẹ̀ ń sọ wípé inna Allaha la yahdi man huwa musrifun kadhalik. ṣe ẹ wá rí gbogbo ẹni tó bá ti lè jẹ pé mùsírìfù onínàápa ọlọ́run ò ní fọ̀nà mọ́ wọn ṣe ẹ rí gbà mí àmọ́ rẹ nìkan ọ yẹ kó ti improve kó lè improve wàláì kò lè improve tó bá gbọ́ gbogbo wá sí ilé ayé ìdáyà àlè ìdáyà tù the real guidance ìmọ̀nà òdodo kò lè jẹ́ tiẹ̀ torí pé gbogbo wáàsí ti ń bọ̀ ò lè wúlò fún un torí àwọn ìwà burúkú kan. jẹ́bọ̀ gẹ́gẹ́ bí àlàyé tá à ń bá lọ ìwà méjì lọ́lọ́wọ́ bá dá kọ́ńbì tẹ́ ẹ bá ti lè rẹ́nìkan tọ́jẹ́ mùsírìfù onínàápà ọfẹ́ ṣe náwó ọwá náwó rádaràda aṣọ tí ọ̀yẹ́ kọ́ra irú ẹ̀ ló ń rà iye bàtà tí ọ̀yẹ́ kọ́ra ló kówó lé lórí ọmọ onínàápa ni ọlọ́run ní fọ̀nà ọmọ onínàápa kàdáàbù ọrọ ẹni tí máa ẹnu rẹ nù ẹnu rẹ nù ẹnu rẹ nù ẹnu dófò irú àwọn èèyàn ọmọ wọn sẹ́ẹ̀rí tá à ń sọ yìí okun tó kó ọ̀dọ́ kan lẹ̀ Yorùbá yìí tán fẹ́ máa kílèmù irọ́ pọ̀ lẹ́nu wọn èyí fi ránṣẹ́ sìn súnà ọ̀faramọ́rọ́ kéèyàn jẹ́ kó tó wá fake kí làbùrọ̀ máa parọ́ fẹ́ sí i a máa parọ́ táwọn èèyàn ẹlòmíì fẹ́ fẹ́ irú ẹ̀ kan ti ṣẹlẹ̀ tó padà lead sí divorce nígbà tíyàwó tú tí ọ̀ka fó pé à àṣé ò tiẹ̀ ní nǹkan báyìí ṣẹ̀ríà ó ti ní sáńdáàdì tiẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà ọ̀tako kí kálukú náà ò ní nǹkan tọ́já sí wípé ló lè jẹ́ kí wedding rẹ̀ last obìnrin míì àbọ̀kùnrin míì ó fẹ́ kọjá pé ìyàwó tó wọ́n bá fẹ́ bóyá nínú ẹ̀kọ́ tilé ayé kí lẹ́fù rẹ̀ ọmọ kọjá nc àbí nd ìwọ wá ní dìgbì òdà ni ọ wá dé lórí pé kíni o àti wọ́n lé ọkọ̀ òṣùwù rẹ̀ <laughs> àwọn jàmbá dín lórí láàyè mi o graduate o graduate o graduate o wá sọ certificate certificate diwọ́ wọ́n diwọ́ diwọ́ pa jẹ́mọ́ sí tàà sọ yé àbíkọ́ sọ pé torí mo ṣe wò níṣẹ́ wò lẹ́ni ṣe àfá àfó oníṣẹ́ kankan lọ èyí kò ní ìgbésẹ̀ lọ́wọ́ àlá ìgbẹ́ ṣe sí ẹni tó fẹ́ fẹ́yàwó bá a ṣe jọ máa dọ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ tèmi bá ń tarú ìwọ́ ọmọ ta kí ni o iyọ̀ tí kúrẹ́ṣọ̀ ṣe kí ni o ọ wá rò pé irú ọmọ yìí kódà kéèyàn olùsìnkú ọmọ tó fàyè dáadáa báyìí ọba parọ́ ọba mọ lọ bí ṣọ́ọ̀bù rẹ̀ rẹ̀ kan gbèrò àwọn fóònù àṣẹṣe sí àwọn là ń pè ọ̀rẹ́ òsì máa ti ń bóbe sọ sẹ́mọ̀ ọ̀rẹ́ sábọ̀dé ọ̀rẹ́ òun dáadáa ni kò lè wá rọ́ọ̀bù ọyẹ kò sì gbọ́yọ́ fẹ́ ra ọjà ni lọ́wọ́ nàka ọ̀hún ilé ọ̀rẹ́ sáwọn ò ti náwó kò yí ọ̀rẹ́ òun tó kí ọ̀rẹ́ pé pẹ̀lẹ́ o Abdullahi ṣe dáadáa ní pẹ̀lẹ́ o Rashid ṣe dáadáa ní pẹ̀lẹ́ ṣe àìkú ọ̀sẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tòròkè yóò bí ṣe ń kí bí ń kí bí ọ̀gá sí kéde o ọmọ sí ọba fi tẹ <laughs> ó fi tẹ réèkì obìnrin tèmi báwo ni wọ́n á rí bí i ẹ̀kẹ́ lọ́mọ ẹjọ́ kó ọ̀dọ̀ ọ̀rẹ́ yìí ta phone àṣẹṣù ìjọba wù yóò fún yín two hundred ìjọba wù five hundred àti àfihàn owó ibi ọ̀pá yín níjọ náà àwọn wa ẹlòmíì tó wá ń parọ́ débi ọ̀rọ̀ ẹ̀sìn wàláì tí ò rí bẹ́ẹ̀ yóò lò rí bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ gbogbo ẹtọ́ bá ti jẹ́ iná dí mùsùlùmí fún wà àáfàá lẹ́ni tó bá ń jẹ́rìí èké wàfáà ní ha ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ṣẹ̀ anahu zulmu anahu zọlámù lẹ́dí ṣẹ́yìdà àlẹ́yìn hàtà àkàdà ṣàádàtì mọ́láwù wàkínni wàhírùbọ̀wù wàrúhàwù àáfàá tó lọ jẹ́rìí èké o ó ṣàbòsí sẹ́ni tó lọ jẹ́rìí takò ẹni tó lọ jẹ́rìí lé lórí tó fi wá fi ẹ̀rí ń gba dúkìá rẹ̀ ó fi gbọ́ ọmọlúwàbí ẹ̀ kódà ó lè fi gba ìlú ẹ̀ gbọ́n tá a bá sọ yìí àṣẹ tí bá máa ń jẹ́rìí èké ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kejì ní ìsìn àáfàá a àti àáfàá b lọ́jọ́ ń jà àáfàá a lọ́jẹ̀bi èmi wá lọ jẹ́rìí against àáfàá bí mo ti ṣàbòsí ká ní o àáfàá yé mo ti ṣàbòsí ẹ̀ pàápàá tó àjọ ọdún bọ́yá àjà sọ̀rọ̀ ọ̀lẹ̀ abágbani onílẹ̀ agbadúkìá onídúkìá agbamọ́tò onímọ́tò gbogbo eléyìí kí ní ọ̀nà gbọ́dọ̀ ọlọ́run àbòsí jọ̀wọ́ kí ní ọ̀nà gbọ́dọ̀ ọlọ́run àbòsí so clear bí o clear àáfàá ní irú eléyìí kò yẹ ká máa bá lọ́dọ̀ mùsùlùmí òdodo kọ́ máa wá jẹ́rìí èkó láti gbẹ̀kẹ́ ẹlẹ́tọ̀ọ́ ẹlẹ́kẹta wàfàálìfà anáwó dọ́làmà lẹ́bi iṣẹ́ ìdàláwò bí a ń sáàkọ̀ ilé yìí náà fàákàdàwò àwọn fàákùdù wù bí ṣàádàtì wàwájà bá la làwọn ìlera láàrínlá ìlọ́lá ọlọ́lá wa àáfàá lẹni tó lọ jẹ́rìí èké o ẹni tó tó lọ jẹ́rìí in favour ẹni tó lọ jẹ́rìí fún yẹn o tó ṣàbòsí òun rẹ ọ̀fẹ́ di ọwọ́ rẹ ìgbà bí àárò bá nífẹ̀ẹ́ yẹn wà láyà rẹ gbéjà rẹ náà ní lọ́wọ́ ni ọ̀gbọ́n mi yé ìwórògì àmọ́ nífẹ̀ẹ́ irú ẹ̀ ní kéèyàn níyàwó méjì kọ́ wa máa ṣàbòsí sí kan ìyàwó kejì yẹn tí ó rí pé wàlẹ́ àfa wa ń sábòsì bóyá lápẹ̀rẹ̀ àfa máa lọ́jọ́ méjì méjì lọ́dọ̀ yìí tọ́ba ọyọ́ wà lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ tiẹ̀ yóò lọ́jọ́ kan lọ́dọ̀ ìyàwó mi inú wá ń àfa mi làfa lọ́jọ́ rẹ̀ ìwọ tó lò kọjá ìjọ tó yẹ kó lò ó gbé jáde náà ní ọlọ ìwọ náà sì gbà òótọ́ bí rárá ẹ máa lọ ọ̀dọ̀ mi kọ́ lọ́kàn ẹtì ló ti gbé pé inú rẹ wá ń lọ wá fẹ́ yìí ó tó fi kọ́ ọ̀dọ̀ àlẹ́ àfa aláìní ìbàjẹ́ bàjẹ́ lẹ́gbẹ́ pàdé wọn lò lọ́ọ̀dù ó lù lọ́ọ̀dù ó gbé jáde náà ní ọlọ́dún inú rẹ lò jáde náà gidi àfa nílùú ẹni ẹni tá a tó lọ jẹ́rìí fún yìí náà tá a fi wá gba dúkìá pẹ̀lú pa àfọlọ́ǹbúra wájà bá ti làwọn náà iná dé ọ̀dọ̀ rẹ̀ yẹn fún yọ̀ wọlé ìjọba yóò ṣe kiri yóò wọlé sáwá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tá a lọ sọ tá a jẹ́rìí ẹwúrú àwọn olóṣèlú ìwé òsì lọ jẹ́rìí tó lọ wọlé ẹ̀tọ́ fún ibù ọ wọlé tẹ́lẹ̀ ọ̀rẹ́ ní so tí ó tì ó tì láwájú ọlọ́run pẹ̀lú gbogbo àwọn ilé tó wà bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ ọlọ́run tẹ́lẹ̀ bá bá mú nínú yóò pè ọ́n kéde nígbà ẹni kọ̀ọ̀kan ibù kéèyàn sọ ó sẹ́ kó ṣe ọ̀nà kó ṣe títì ìtò òfin lè là òun ni kọjá pé náírà kan owó olùkọ̀wọ́nú àkáǹtì ẹ̀ká lè ṣe gbogbo apá àdúgbò àwọn ètí ń bẹ̀rù nílẹ̀ haúsá gan wọ́n kẹ́ yàtọ̀ síra wọn nígbà tóun náà sọ́njú orí ti Kaduna tóun náà sọ lòun yàtọ̀ sí wọn níwọ̀nba ṣùgbọ́n gbogbo wọn náà bí abẹ́rẹ́ ọ̀rọ̀ ìfẹ́ náà wọ́n kẹ́ yàtọ̀ wọ́n gbé wọn ìlú ra wọ́n yé lórí ibú dura wọn lọ wọ́n ní iye kẹ́lẹ́ kan wọ́n ní ọ̀ oh, àwọn tọ́jú ọmọ ara wọn ni pé disclose iye báyìí èyí tó jẹ́ personal kíní kan security kíní kan òun náà lè disclose yẹn tọ́ra àwọn ẹgbẹ́ yẹn lọ owó òlu wọnú àkáǹtì wọn tó bẹ́ẹ̀ ọwọ́n nínú ẹni tí wà láàyè ọwọ́n nínú ẹni tó máa involve actively nínú the present politics òṣèlú tí wọ́n nàìjíríà tí ò ní wọlé tẹ́ ẹ bá kọ́ hundred jọ ninety nine point something ló fẹ́ wọlé wọ́n kówó òlu jẹ ẹ̀sẹ̀ ní kéèyàn kówó òlu jẹ wọ́n lè má ra àná o ẹ bá jẹ́ mùsùlùmí ló wọn o sọ kìí ṣe ṣírù ṣùgbọ́n wọ́n ní wọn tí ò kọ́ lọ́tọ́ lówó torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wọ́n jẹ wọn ti wọ́n ẹ̀yìn pé wọ́n gba sálárì wọ́n gbà làwọn sì èyí tẹ́lẹ̀kà fi ṣe pọ́jẹ́ẹ̀tì lóun kí náà tó ṣe wọ́n tó kó mi àwọn tí ọ̀yẹ́ ká máa sanwó fún àtúnṣe kí a ń sanwó fún ọlọ́mọ bí ṣèdájọ́ àfẹ́yìn pẹ̀lú wọn àáfà wa nìyẹn ló fà tó jẹ́ pé kọ́ńlá nàbí yìí sọ̀rọ̀ láàrin ọ̀sán là àdébí lẹ́yìn èèyàn láti yẹ ẹgbọ́ o àdẹ́bí ní sẹ́rẹ̀ tí ń bá ilé gé fún mímọ́lẹ̀ àkíyì ìgbèrè hàkì ẹnìkan ọwọ́ abá mi lọ́ba fọlọ́mùra àwọ̀jẹ́rìí èké mo bá mú dúkìá ọmọ ìyá rẹ̀ mo bá dúró lọ́wọ́ àdẹ́bí ní láyà kúrò fàyínàmọ́ àtọ̀ láwù kìtà átá nínú náà àdẹ́bí ní yíyan yàrá ló gbà ó ṣe má gbà ó tọ́ ọ bẹ́ẹ̀ lè gbà á kíta àtún mìíràn náà rí a portion of hell abala kan ekiri kan ìkàkà kan nínú ọ̀nà òun ni mo gbélé ọlọ́run mọ́jà rí inú rẹ̀ sórí kíta àtún náà tọ́ bá bọ́ sí nàìjíríà gbọ́ nàìjíríà ó jò gbogbo nàìjíríà yóò ṣe kíni o yóò jóná torí pé lọ́dọ̀ lẹ́tọ̀ sí náà ilé ayé a gbọ́dọ̀ ṣọ́ra fún náà iná ọ̀dọ̀ ọlọ́run wá wo náà ilé ayé tí ọ̀làgbára owó ṣe ń sọ àwọn èèyàn di gúgúrú wà láyà láwà kankan ti wọ́n wá lọ́jà wọn náà o àlìjẹ́ náà ló já wọ̀ o ṣe rí ọlọ́run gan tó sọ ọ́nù kùránì pé ṣe ń tọ́ bí wọn náà à àkọsẹ́ ọlọ́run ti wàláyé olórí disgrace òun ni kéèyàn wọlé ah disgrace gbogbo ayé níwájú uncountable trillion gbogbo àwọn tó ti wáyé látàrí ànábì ádámù téèdì sí lágbájá ọmọ lágbájá ò ní òó wọ́n ní oṣoorí ibú ayérayé o áà kí ló fà á torí pé kò sí nǹkan báyìí orí ibú ayérayé ọlọ́mọdé àṣẹ anábì ní iná mo gé fún o ọmọ jẹ́ kí ló wọ́n dún o pé ah, alẹ́ inú mi dùn bàjẹ́ bàjẹ́ bóyá àròjọ anábì ní ẹ sọ́ra o Bukhari àti Muslim àwọn náà gbà wá. wàrọ̀ bí wà ánáwó àbáhà máa hárọ̀mọ̀ lọ́wọ́ wà á sọ́mọ̀ òmìnira lẹ́mọ̀lẹ́ wà dáàbò wàlá àrùn. tọ́lọ̀ ń ṣe lára mi tó tún wá ń wá ká máa sọ owó ẹ̀jẹ̀ àtọmọlúàbí àwọn èèyàn níbẹ̀ ẹni yẹn bá sọ lẹ́tọ̀ọ́ sọ ẹ̀ pé èèwọ̀ ni kéèyàn pa mùsùlùmí èèwọ̀ ni ká gba dúkìá rẹ̀ èèwọ̀ ni ká bọmọlúàbí rẹ̀ jẹ́ àti hmm? kàdísì kúlù muslim alal muslim haramu dàmúhù wàmọ́lúhù wàhídìdù ṣùgbọ́n rú ẹni yìí irú ẹni tọ́já sí wípé òun jẹ́rìí èké ni àáfàá nítorí ẹni yẹn kó lọ mọ̀ òun ti sọ di ẹ̀tọ́ nítọ́lọ́ sọ di kéde o àràmù àáfàá alárẹ̀bí àsàlàbọ̀ bí aláwọ̀ náà bí òkú bí agbára kàbáyé rè sá ẹ wá dé fún ìró àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kí làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún àlè ìṣòrọ́kù là àlè ìṣòrọ́kù kí ìyókù ló gbogbo pẹ̀lú ọlọ́run wà òkúkú ni wà lílẹ̀ yìí kéèyàn máa ṣe òbí méjèèjì anábì ní àlà wàkọ́ olùzò ẹ̀la etí o ẹlẹ́kẹta ni ká máa jẹ́rìí èké sàbí ọlálùbáríkà òní tó gbàdí ìfì wa ta ni sàbí náà tí ìbá sàfà wa àbúrò rẹ̀ rọ̀bí aláàánú ó ní sẹ́ẹ̀rí ẹjẹ́ ń sọ fún yín o ó ní fàmọ́ zálà bùkàrírù à Abubakar alọ́gbà wa o ó lànà bí ọ̀yẹ̀ kò gbò lẹ́ni tó ń rìpíìtì àdìsí o hátà kúnná lẹ́tà òsàkà débi pé àwọn wá ń sọ pé ah, ìgbà sì dá kọfẹ́ ẹ̀kan dákẹ́ o ìgbà dá kánà bí o ìgbà sì dákẹ́ lórí ọgbẹ́ àá. Ah, ṣé bọ́rọ̀ ìlú tó báyìí lọ yí àbọ̀rọ̀ mi àáfàá nítorí náà gbogbo wa ká sọ́ra gbogbo ẹni tí bá ti ń jẹ́rìí èké ẹ̀ṣẹ̀ mẹ́rin ló ṣe kéde o ẹ̀ṣẹ̀ mẹ́rin ló dá àti pé ọba ti jẹ́rìí èké fọ́n ìwà fọ́n ìwọ̀t ìwà o ti parọ́ o ṣàbòsí sẹ́ni tó jẹ́rìí against ẹni tó jẹ́rìí takò o ṣàbòsí sẹ́ni tó jẹ́rìí in favour or in support of ẹni tó ọ̀fẹ́ rí rẹ tó fi sétí ẹ̀ bákan náà ẹlẹ́kẹrin ntọ́lọ̀ ń léèwọ̀ tó sì yà wá sọ bẹ́ẹ̀ ìwọ́ sọ di ala àáfà tó síbi àwọn mọ̀hàrámọ́tì ni àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ nínú lára ní aluwaat jẹ́mọ̀ la pé o ń jẹ́ aluwaat ọlọ́run mọ́sàwá láwọn tí ó parẹ́ ìṣesí àwọn tó fẹ́ parẹ́ ni àtàrà lútù òun náà ti yọ ìwáàt àwọn ìjọ ànábì lútù àwọn ẹlẹ́ni kọ́kọ́ bẹ̀rẹ̀ orí ibú yẹn láyé sẹ́rà àwọn ìjọ lútù níbi tẹ́ olórí ibú ni ọmọ ìlànà náà bá ṣe sí lọ ní ògbó mi ló kọ jẹ́bẹ́ ẹ̀jọ̀ sọ́kọ́ is it rational sọ́kọ́ bá làákà ìlú fẹ́ẹ́ rí téèyàn bá dé tẹ́pà rẹ̀ àwọn bíi àbúrò àdúgbò nìkan tó tẹ́pà àwọn tó ti rí ni èèyàn bá analyze àwọn nǹkan ṣùgbọ́n àwọn tí ìmọ̀ náà wá bí wàhálà ìtẹ́ bọ́lọ̀ dá wa èyí tó lè sáré jẹ́ ti dá wa nígbà pé attractive èyí náà wá rè ọlọ́run tó wá ní ẹ̀ gbọ́dọ̀ ṣe bí o. ẹ má ṣe bí òkú kọ́ mẹ́ẹ̀ẹ́ tí ọmọ wa lé abo kò ní sanwó orí kò ní ṣe gánkan kò ní san sàdáàkì kò ní sí ẹlẹ́rìí ọkẹ́ ń báṣẹ lọ ìwọ náà dẹranko lò ọ̀yá ajá máa pè ọ́ lẹ́ranko tẹ́bí bá ti ń pọ́ ká máa fọ́ ọ lékele o èrè ẹranko ní lọ́ọ́ sí báwọn even ká tó wá ní ọkọ àtòbìnrin gan tọ́lọ̀ ti ṣe kẹ́míṣì ara wa ní ìtọ́jú lára wọn ni irú tí ń bẹ lára obìnrin ìtò lè wọrú ààyè ọlọ́run sára ọkọ ọlọ́run sí ọkùnrin àtọkùnrin ní tó lè tó lè rọrùn yàtọ̀ sí ìhò kò sí ní tó lè dọmọ. láìpẹ́ ìbọn kà lórí net pé wọ́n ṣe head transplant head transplant wọ́n gbé orí kan sórí mi wọ́n ló sì wà sọ́sẹ́sù wọ́n ṣe lágbàáyé láìpẹ́ ìmọ̀ sáyẹ́ǹsì kò tí ì débẹ̀ tí wọ́n wá gba àtọ̀ ọkùnrin àti àtọ̀ ọkùnrin wọ́n wá gbé lọ láàbù wọ́n wá fi kò lè dọmọ tó bá dọmọ kò lè dọmọ gidi. torí pé tí kó ń fáyà kó ọlọ́run lọ́sọ̀ pé afàrọ̀ ayékún máa tù mí lónà á à ń tọ̀ mọ̀tà kálukú náà wú amọ̀nà àná ọ̀ọ́lẹ́kùn mọ̀ nídìí nìyẹn ọlọ́run afàrọ̀ ayékún máa tù mí lónà ẹ wòye sí ẹ ṣe làákàyè mọ̀lídù táǹtàrà ẹ̀dá yé tí ń jáde wà láìpẹ́ yé yẹn ọ̀rọ̀ tó mọ̀ ló jẹjẹ kọ́ ọlọ́run dáwọ̀ ọkùnrin kan tó bá sọ́mọ́ obìnrin láàbọ̀ tó bá tó dalẹ̀ wà lẹ́sùn àbò òkú jáde ibù kọ́ mọ̀ jẹ lẹ́yìn àtàwọn ọkùnrin ẹ̀kẹ́kẹ́ yóò jáde lálẹ́ ọ̀ọ́dẹ̀ ní kó ń jẹ táà ń jẹ kì í ṣe owó ẹ̀ ní kó ń fà bó ṣe wá rí yẹn tí ọba sí bẹ̀ kó fáyà kọ́ ọlọ́run ní ìwà tó gbogbo ẹ̀dá tó lè kó fáyà kọ́ ọlọ́run tó máa ń bọ̀ ọlọ́run àwọn tó ń dá kálukú lọ sẹ́yìn lẹ́dá amúnáàlú lè kálukú àbáwọ̀ ọlọ́ àṣẹ èyí tó tó jẹ́ pé ọkọ̀ àtòmí gan tó wá rè ó tó ní kí o ìlànà ẹ gbọ́dọ̀ máa fẹ́ra ayé ní ẹranko ẹ lọ fẹ́ra ayé lànà ìṣẹ̀lẹ̀ à ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ olórí ibú ni afa àdékọ́dé kọ́ sọ̀rọ̀ lọ́rùn kí sọ́tà akọ́wé lóde fi gẹ́rì mọ́ọ̀mọ́ òde ẹ̀ ní kìtàbí làásìs. ó ní ọlọ́run ti sọ ìtàn àwọn ìjọ lúùtù fún wa láì mọyì ọ̀nà Afọ Qur'an. afa àláwọn ìjọ yìí àwọn olórí burúkú yìí wà á àhàlákà ó ń pèfẹ́ ilé ọlọ́run wa pa wọ́n rẹ́ pẹ̀lú iṣẹ́ wọn alakabi ọjọ́ iṣẹ́ ẹ̀bú iṣẹ́ ẹ̀bú iṣẹ́ rádaràda iṣẹ́ òfò táwọn ẹ̀jọ́ lùtù ṣe tàbí ọlọ́run tó ń sọ ọ́ fún wọn pé àtàtú náà dùkúrọ̀ nínú àlàní sọ́kùn ilẹ̀ yóò mọ̀ ọ́ bá lásìkò ni.

gbogbo ẹnu mùsùlùmí kò pé kọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn sẹ́ni dáhùn sọ yìí ẹja sàlẹ̀ àbújá ìlú o wọ́n fẹ́ gbé wọn nàìjíríà náà ní ọ̀gbà fún wọn nígbà david máàkì wọ́n discuss ẹ̀ ní house ní nàìjíríà wà pa àti sọ̀rọ̀ wọ́n fẹ́ legalize ẹ̀ kọkùnrin àtọkùnrin ó lè fẹ́ra wọn kómi àtòbí náà ló ṣe gbé lórí kan ló fẹ́ra wọn ṣùgbọ́n náà wọ́n gbà fún wọn ọlọ́run sì ní gbà fún wọn láéláé ètò jẹ́ káwọn èèyàn ta kù òun ni pé kò bá àṣà wa mọ́ láfíríkà kò lè lẹ́sìn lò kẹ̀sìn wá kéré bíi kíni o àṣà tọ́lọ́pọ̀lọpọ̀ wọn ní ìṣẹ́ tó lẹ́sìn ní ìṣẹ́ tó lẹ́sìn rárá ọ̀tá ọlọ́ọ̀lọ́pọ̀ mọ́ wọn. àáfàá níṣẹ́ rí wàlíwáàt af aṣù nínà zina af aṣù nínà zina àfa àníkọkùnrin àtọkùnrin kan máa bára wọn lò á jama ó burú jù sí náà lọ́wọ́ wà á gbà ẹ̀ẹ́dẹ̀ tá a bá wò ẹni tó ṣe sì náà ọkùnrin àtòbẹ ìtọ́lọ̀ ń torí ẹ̀ dá wọn náà àwọn tọ́lọ̀ ń torí ẹ̀ dá náà náà ṣe àwọn tọ́lọ̀ ń ẹ̀ dá nǹkan náà wọ́n ṣe ṣùgbọ́n wọn àárín ọ̀nà tó ṣe kí ni ọ̀nà tó tọ́ kájọ́ bá lọ rin ọ̀nà kọ̀ọ̀kan ni kò lè jẹ́ zìnà ká ní wọ́n bá lọ tẹ̀lé the right procedures the right protocols kò lè jẹ́ zìnà lọ́dọ̀ ọlọ́run àáfàá ní ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo liwat àwọn olórí ibú èèyàn ni wọ́n ṣe ìyẹn ló jẹ́ kànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó ní pé ó kùtù ní fa ilà wálmọ̀ fún ìlàbí tó bá jásí pé lẹ́ẹ̀ṣẹ̀ rí àláwà tí wọ́n bá rí ọkùnrin àtọkùnrin tí wọ́n fẹ́ máa bára wọn ṣe rádaràda wọ́n pa àwọn méjèèjì ẹ pa ilé yìí ẹ sì pa tọ̀hún. wọ́n láàfà wá nínú Abbas òun ní kẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ pa wọ́n gan. ó ní tẹ́ ṣe ni wípé ibi tó bá ga jù aláàbìnà ìlọkọlùwà sẹ́yìn pé ìbàdàn yìí ibo ló ga jù ìbàdàn bẹ́ẹ̀ Cocoa House èrò pé sẹ́yìn ti ga jù Cocoa House lọ sá níbàdàn tí èrò pọ̀ wà Cocoa House àwọn Fẹ́mi Johnson kankan àwọn ibi tó ga jù ìbàdàn ni ẹ wà mọ́tò ọ̀nà bí ó ga jù ẹ mọ̀ lọ Cocoa House. láti bẹ̀rẹ̀ fayúkọ̀ mi nù fún mọ̀ ìtura mi lè hijára ìmọ̀mù ibùdó àbí ṣáìbà ló gbọ́dọ̀ o ibùdó àbáàsì ní tẹ́lá ti amú lọ ibi tí ẹ máa wo ẹ ti wá sẹ́ẹ̀tì àwọn tó bí ẹ jẹ́ ká sọ pé èyí tó lè bá a mo lè ká wá rọ́bà sẹ́ẹ̀mọ́ rọ́bà téèyàn máa ń fòkúta sí <laughs> tẹ́ bá láwọn tó mọ rọ́bà àtàwà láì rọ́bà ọ̀fọ́ ọ̀yàn lòdì ọ̀sọ̀ ọ̀yàn dá láàbò ara tí wọ́n ta mọ̀ lórókó tó ní yé yé ẹgbàá ní orókó mi ti kàáfà wọ́n kan orókó ẹ̀ ní èsè ẹ lọ wá bọ́rìsì ẹ mọ́ lòkúta <laughs> kẹ́ wá bọ́rìsì mọ́tò ńlá bíi bọ́rìsì tírélà ẹ ti wá àwọn tó mọ rọ́bà àtàgídí àwọn kan ọmọ sọ wọ́n bá ṣe ń jábọ̀ láti ní kókó àwòsí yẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa tà ẹ ti wá bí èèyàn bíi bẹ́ẹ̀ bí èèyàn bíi five hundred wọ́n lè ta rọ́bà tí wọ́n da òkòkò pa tí kò bá lórí ìkọ́ wọnú etí ìkọ́ wọnú ọrùn ìkọ́ wọnú tí wọ́n fi òkò padà nù àáfàá ní tọ́fà ní báwọn ẹ̀jọ̀ lútù tí wọ́n ṣe rí ẹgbẹ Ọlọ́run fẹ́ pa wọ́n rẹ́ Ọlọ́run gan sọ bó ṣe pa wọ́n rẹ́ wọ́n gbé ilẹ̀ ìlú wọn lọ sókè wọ́n wá lẹ́wọ̀n wọ́n ṣe wá lẹ́wọ̀n mọ́lẹ̀ ẹbọ wọ́n wá fọmù tá a pàdé wọn Ibn Abbas ló ti ká ṣe fún ọ nìyẹn ibi tó bá ga òun lẹ́gbẹ̀ẹ́ wọn lọ ẹ wàá máa rọ̀jò òkú fún wọn Ọlọ́run làwa wọn. ṣùgbọ́n wọ́n ní mọ̀ọ́mù ṣàfihàn rahimahullah àwọn sọ pé anna haddal kíni alùtí haddu zina sawa àwọn lẹ́nu tó bá já sí pé ọkùnrin àtọkùnrin ló ń bára wọn ṣe rádaràda wọ́n ní kò nídìí kárù wọn lọ kókó house àbí bí ọba ga jù wọ́n ní irú tọ́lọ̀ ní àṣẹ fóònù sílẹ̀ àáfọ̀ lẹ́gbàá hundred tó bá jẹ́ bachelor tó bá jẹ́ kó ti níyàwó ilé àálẹ̀ ní kíni òkú pa èyí ò ní ìmáàmù ṣàfi èyí ò ní wọ́n sọ ní tiwọn ṣùgbọ́n wà lọ́ọ̀ọ́lá ọ̀rọ̀ máàmù ṣàfi ọ̀fẹ́ wọlé tó jẹ́mọ́ sẹ́ gbọ́ mi rí àáfàá ni wàhálù máa ti ní wúmọ̀ aláàmọ̀ fààlà bìmọ̀mùlùkì yìí fọwọ́ àlùtí ìwọ́jù ẹ bá wá jẹ́ pé ẹrú ẹ̀ sọ ẹgbẹ́ yẹn máa ń lẹ́rú lọ́kùnrin ọ á bá ẹrú ọba àṣírà dáradá yẹn àáfàá nínú ẹni yẹn á mójúrí mo ní bàbá lọ dára mi kí fà ni pé ẹrú ó lè wà ọ duress ẹrú sẹ̀gbẹ́ ẹrú la pè yàn ọ ẹ̀ lè pè pé wá ń bì rẹ̀ sì jọ pé ló ń ṣe máa ń fọwọ́ kan gbá àyà lórí kílò ọ̀gá bá tó fọ́ra kí à ọ̀gá kílò tó lórí bá sọ̀rọ̀ bá ní kan sọ̀rọ̀ ilé ilé ni ọ̀gá bá bẹ̀rẹ̀ sí ní ṣe rárá àdá ó bá ń rò bá ṣe tọ́gà fi release olórí gbogbo ní ọ̀gá yìí kò ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀kan láwa ṣùgbọ́n tá a bá ti wo àdíìsì ìtọ́fà tọ́lẹ́lòmí òní máa tọ́fà àdíìsì tánàbì ti ní ẹ̀pa ẹni tó initiate ẹ̀ àfẹni tí wọ́n bá ṣe àwọn kan náà àwọn àfa wọn bàbá àdìsí yẹn wà hasan àwọn tó bá dìsí pé àdìsí yẹn wà hasan èyí tó sì wà á kúrọ́bù ìlàsọ̀wà tó súnmọ́ ìlú àdìsí yẹn wà hasan jẹ́bọ́ sọ gbalaye pẹ̀lú báwọn onímọ̀ tí wọ́n sọ àwọn tó bá dìsí pé wà hasan pé kọ̀ tó láti fi ṣe àwọn olùkó sí ìdájọ́ lórí ìlú ìdíjì àlùwà wọ́n lè gbé ìdájọ́ sí mẹ́rin ìlú tó bá dé ṣàfihàn tó sọ ni so eléyìí ara àwọn ẹ̀sẹ̀ kan ní tá a gbọ́dọ̀ jìnnà sí ọlọ́nkúlà. àbá tó bọ́ sórí ẹ̀sẹ̀ mi kọ́ńfúlì mọ̀sánnáàt kọ́ńfúlì ara àwọn muharamat ara àwọn nǹkan tó tún jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ sọ̀ra fún òun ní ká mọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ sì mọ́ mọ́ yẹn ká parọ́ sì mọ́ mọ́ yẹn ẹni tí o ṣe sì náà ká ló ṣe sì náà ìjẹ́bí ọ̀sẹ̀ eré lè kálukú wa ká sọ́ra arọ́kùnrin àtòbìnrin wọn jọ kọjá lọ ìgbà tí wọ́n ń bọ̀ ọkùnrin fátẹ́kù èyí iṣẹ́ ẹni tí wọ́n ṣe sì náà èyí iṣẹ́ ẹni tí wọ́n ṣe kí o tí wọ́n ṣe sì náà orí ọkùnrin kan tí máa ń gbóbìnrin kan ní mọ́tò ọkùnrin ọ̀dẹ̀ tí ì máa yìí àbótiẹ̀ tí máa yìí obìnrin yẹn ìgbà ní ọwá ní ẹ̀ tí ọba tẹ̀ tí wọ́n ti dẹ́kun tí wọ́n ti ná lọ fẹ́ bí ó sì fẹ́ ti bára wọn sùn níbo ló ti rí wọn ní ẹ̀rí alalẹ́ ni wọ́n mọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò wọn mọ̀ sọ sẹ́ẹ̀kan bára wọn sùn àfà wà láyé tó o sọ tó ọba ti bẹ́lẹ́rì bẹ̀rẹ̀ wa nílẹ̀ ṣẹ̀ríà ọ̀jẹ̀ gba eighty ọ̀pọ̀lọpọ̀ wa ti dára ẹ̀ gba eighty látara báwọn wà suspicious à ń kẹ́fẹ́ à ń dábàá burúkú sáwọn èèyàn sẹ́ni ẹjẹ́ aṣọ́ra ibi tó o bá ti rí ọkùnrin àtòmílẹ̀ ara báyìí lọ́bìnrin ló sì lọ tó o bá ṣe bẹ́ẹ̀ tó bá tẹ́ pé ṣẹ̀ríà ilẹ̀ ṣẹ̀ríà làwà bíi Saudi tó bá gbé ọ lọ kóòtù ọ̀jẹ̀ gba eighty wà lẹ́yìn ó bọ́ dìde wípé ó ètì ara rẹ̀ àáfàá ní kọ́là lọ́wọ́ tààlà ọlọ́run bá sọ báyìí pé ilẹ̀ lẹ́bí ilẹ̀ yẹrí lóòrùn lẹ́yìn lọ́sọ̀nà tìrìkọ̀ ọ̀rọ̀ fìlà àti ìlú nìdáàtì. لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم sẹ́yìn sọ́dọ̀tù lóru nìyẹn ọlọ́run tẹ̀ sọ́kalẹ̀ lórí àwọn Aisha tí wọ́n parọ́ sí lọ́wọ́ tí ò sí sí náà sẹ́yìn àwọn sàbẹ́ tí wọ́n dá sí àwọn mùnáfíkì dẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn sàbẹ́ kan náà wá wà ní síìkì wọ́n bẹ̀ẹ̀ tàn jẹ́ àwọn náà dá sí wọ́n jẹba éèdì wọ́n jẹba mélòó ṣùgbọ́n olórí burúkú abdullahi ọmọ ubayi asalul almonafik olóhùn ò lè jẹgba irú ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ wọn ni yẹ ẹ máa ń lè lẹ́gbà o mi ò sí fúnra mi tèmi o ọlọ́wà ni wálẹ̀ bí tàwa là kébọ̀rọ̀ o làwọn àdáàbùn àlè ọlọ́wà ọ̀rọ̀ mi sí ìlú làkọ̀ ẹ rábìlì ọmọ ubayi tó gorí tó lóhùn ò tọ́lá yìí yóò jẹgba tiẹ̀ lọ́rùn nínú dáadáa náà torí náà sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ wa a máa ń sá fún lòdì tí ayé àbí tìjú àbí jíyà alẹ́ ayé ìjì ọ̀run jù bá lọ o wà láì jèrè ọ̀run ó jù bá lọ ọlọ́pọ̀ lòdì tí a lọ o torí lòdì tí ńlá ni o gbogbo ayé náà wọ́n ti kẹ́ ha àti olórí bíbá ẹ̀ ti ẹ̀ ní ọ́ lọ́wọ́ máa ń ṣe bí ẹni ọlọ́run sì máa ń dárò bẹ wèrè kan sí láyé àti àṣeléṣù ni ó sì máa ń lò já ògùn lórí ìbú àlẹ́ àti oníkẹ́dẹ̀ láti ẹ̀jọ̀ wà lóun náà àwọn tè sẹ́wọ̀n pé ó dàbí ìgbà ẹ máa wo tí èèyàn méjì bá lọ sẹ́wọ̀n ẹnìkan bí sáfẹ̀ ọkọ̀ mi ti crime ẹnìkejì ọkọ̀ mi ti crime wàhálà ẹ̀ lọ́wọ́ ẹ tí ọmọ sọ̀kọ́ ju ẹni tí ó kọ̀ mi ti kéde o crime torí kọ̀ dára kìí sọ̀ dára bóyá wọ́n kó rógà bóyá wọ́n kó gbogbo lọ́wọ́ ìsìn bóyá wọ́n kó rógà òun ni wọ́n sì kó ìjàmbá ẹ̀gbọ́n tá à ń sọ yé òun ọmọ wa sọ fún àwọn ìjọba ìgbẹ́ àbá àbí wọn ṣe yé na à abẹ́ẹ̀bẹ́ káfí kò fa àwọn ọgbà yé dànù ìwé ẹ̀yà fún àwọn ilé ìgbẹ́rẹ́ kílẹ̀ ń pa ilé ẹ̀kọ́ sí àwọn bá wọn bì àwọn òkùnrin ṣèlèyàn ni ẹ̀dẹ̀ wa ń ṣe bí ẹ̀dẹ̀ wa ń ṣọpẹ́ ẹlẹ́ṣin ẹ̀lẹ́ kan àwọn fáàmù àfọwọ́gbà fáwọn àfi kò fa àwọn ọgbà yóò sìn àbọ̀ yóò máa sọ fún ṣùgbẹ́ bá jẹ́ pé tó kírímínà gan ni òun ló ti ẹ̀mí rẹ̀ ó ti bí ṣe wá rí gbogbo àwọn tí wọ́n parọ́ sí mẹ́ lọ́yà wa Aisha ọ̀fọ̀ ọ̀lẹ̀ bàyẹ̀tì láwọn tó jẹ́ kọ́ bẹ̀rẹ̀ ọ̀nà ṣùgbọ́n ìtọ́ la gidi tó lòun ò lè jẹ̀bà ọlọ́run ló di àti lọ. wàlẹ̀bí náyẹ̀rì múnà ló sọ náà tì fún màlámúyá fúlẹ̀ àrùbá àti ṣọ́ọ́dáa fàjìlìdúwò ìfàmọ́lé ìmọ̀jàlùdà ọlọ́run tẹ ẹ bá ti ráwọn kan tí wọ́n lẹ́kọ̀ọ́ sí mọ́ mọ́ àwọn obìnrin ẹni ọlọ́run irú tó fún alùgàfúlà àwọn obìnrin náà wà innocent alùmọ̀mí náà tọ́jọ́ tó ní bí wùlò àwọn obìnrin náà mọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run nínú èyí ló fi dúníyà wà láàkírọ̀ asépè asẹ́bilé abínú sí àwọn tó ń ṣerú ẹ̀ wàhálà ó bá adáàbò na àbí ìyà tó tóbi ni jẹ lọ́wọ́ ọlọ́wọ́ afẹ́ sọ pọ́nífẹ́ẹ̀tì táyé pé gbogbo ẹni tó bá lẹ́kọ̀ọ́ sinimá ẹ̀yàn tí ò rẹ́lẹ́rìí lẹ́rẹ́ ọlọ́run ní fájìlì ju anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ìjítẹ́rìbù sábọ́ àìmọ̀bì kọ́ ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje kan tí máa ń pààyàn rẹ tí máa ń fà bínú ọlọ fàdákàrọ̀ mi ní a anábìwá dá ọkọ̀ pílà rẹ̀ náà ní kọ́ńfúlì mọ̀sánnáàtì alọ́fúláàtì ara ẹ̀ ní ká máa dáadáa pa ọ̀rọ̀ mọ́ obìnrin ẹni ọlọ́run àwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ àwọn tí wọ́n èso ní zina wọ́n èso ní manfred wọ́n èso àwọn ẹ̀yà àjà àràbùkà kì í sàwọn ẹ̀yà ọlọ́tí tí wọ́n kẹ̀wọ́ dọ̀kan tí wọ́n bá wọn ṣe zina rárá anábì wa ń jẹ́ kó yẹ wá pé nínú àwọn ẹ̀ṣẹ̀ méje tó lè pààyàn rẹ ni kọ́ńfùl mọ̀sánnáàtì kéèyàn lọ parọ́ ọ̀sìnà mọ́ àwọn obìnrin ẹni ọlọ́ọ̀ tí wọ́n ń sọ́ra wọn tọ́jẹ́ chaste women algafilat tí wọn ò gbọ́wọ́ bẹ̀sẹ̀ lórí ẹ̀sùn tó fi kàn wọ́n alkele almọ̀mẹ́nà tó gbọ́ lọ́rùn ọba gbọ́ anábì tó wá ń sọ ọ́rọ̀ àbíjú almuslim ẹ̀rí mùsùlùmí òdodo bàǹsálímọ̀ ní mùsùlùmí òdodo nínú ìsáàbí ìwà ẹ̀bí òun lẹ́nu táwọn mùsùlùmí ńlá níbi aburú ara rẹ̀ aburú ọwọ́ rẹ̀ jẹ́mọ́ tá a bá wá wò ó anábì sallallahu alaihi wasallam wọn ló ń sọ fún Mu'adh nínú hadithi ìmáàmù Tirmidhi àti Nasa'i àti Ibnu Majah kí ló wá ń sọ ń bẹ̀ ó ní pé ìjọ kan tó ń lọ bá nàbí táwọn jọ ń sọ̀rọ̀ wọ́n sàtàkùrọ̀ sọ ń bá nàbí àlẹ́ àdìsí ẹgbẹ́ ní àbáyé lọ́dọ̀ wà wíyà ó láti wá ní pé fákàlá tìkà ó gbóka ọ́ kí ló ẹ̀mú out bí ìgbà tí ẹni á ah, yá rẹ ti fojú sunkún rẹ ti pẹ́ kẹlẹ́ ká lẹ́bí ìsépè pé á ah, àṣẹbí ọwà látijọ́ ìlú á ah, aṣọ ọmọ ìrẹ̀lẹ̀ pé nǹkan lọ ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ro nǹkan sàn á ó ní wà rẹ bí kí ló dé èwo lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ ànábì ṣàlàyé fún mi ànábì ní ọ̀rọ̀ wàhálì yakubu nas alama na àkìrì yọmọ kìyàmọ ilá àṣọ ibi àtìlẹtì tí wọn bàbá wò èèyàn wọn àkẹni dojú wọn kọná lásán ká máa wọ wọn lẹ lọ́rùn àbíkọjá pé wọn wà so wọn kọ ọrùn wọn lọ́jọ́ gbèǹde tí wọn máa jẹ wọn yà àfikọjá pé látara tí wọn fi ahọ́n wọn dá tí wọn rí gains gains of their what of their tongue èrè burúkú tí wọ́n rí látòrí àwọn nìyẹn anábì tó wá sọ nínú àdísí wípé wọ́n kọ́ lápá mọ̀ ló kàwé mi sílẹ̀ òkè ìmọ̀ alẹ́ ilẹ̀ hajj yóò mọ̀ kíyàmọ̀ ilá ayẹ̀kú náà kàmọ́ kọ́ọ́là àdébí tó wá kọ́sọ̀ àwọn bá lè bẹ́ẹ̀ torí bá ju àwọn kan lọ àbáwọ̀ àlọ́dà kọ́sọ̀ ni wà ká máa parọ́ sinimá wọn àdébí lẹ́tọ́ bí lè parọ́ sinimá ẹrú ẹ̀ ó lẹ́rú ṣe sì lẹ́rú ọ̀rẹ́ ṣe sì lẹ́rú àdẹ́bí níjọ́ pé dàlùkìyàmọ̀ ìyà tí wọ́n fi jẹ́ wọ́n gbèsè rí àyà lé lórí tó bá di lọ́rùn àyàfi tó bá já sí pé tọ́sọ ń ṣe o kámọ̀ kàmọ́ kàmọ́ kámọ̀ kàmọ́ kọ́là gẹ́gẹ́ bó ṣe sọ̀n gẹ́lẹ́ òun lórí tí èèbá ṣe yòó tó wàhálà bẹ ọlọ́run làwọn àwọn ọlọ́run náà wá ní wá lẹ̀bí náà yóò dú náà lùmọ́mì ní náà wà lùmọ́mì náà ti bìgẹ́rì lọ́tàṣàlì. ẹ ráwọ̀ tọ́já sí pé wọ́n fara ní àwọn ẹni ọlọ́run wọ́n fara ní àwọn mọ̀mí ní òdodo sóye wà lùmọ́mì náà wọ́n tó fara àwọn ẹni ọlọ́run lóbìnrin kìí wá ṣe pé ń fara wọ́n lásán bí gẹ́rẹ́ rẹ̀ náà kẹta ṣàbò léyìí tó jẹ́ pé kìí ṣe pé wọ́n dì sáfẹ́ láì ṣe pé tí wọ́n tọrọ àbí tí wọ́n tọ́ sílé ọlọ́run ní àwọn èèyàn bẹ́ẹ̀ fàkọ̀dé táàmù ẹ̀lú bùtánà wà ìfìmọ̀ gbòbí lọ ọlọ́run ní sẹ́yìn ní wà láàyè bùtán bàbá ńlá àdàparọ́ ni nǹkan búgbà òun ni tí wọ́n ṣe yẹ o wà ìfìmọ̀ gbòbí lọ tó wá jẹ́ ẹ̀sìn tó fojú hàn sọ́rọ́tòlì azab aya fifty eight àáfàá ni ẹ̀wà rí abẹ̀rẹ̀ kọ́dà fà ọ̀gbọ́dẹ̀ Aisha radiyallahu anha bada nuzuli bàrọ̀ àti àbẹ̀rẹ̀ sàmọ̀ fàwọn àkáàfin àfa àlẹ tọ́ba tó wá ń sọ̀rọ̀ ya wa bí àwọn ṣíà olórí gbogbo tọ́ba tó wá ń pè ya wa Aisha rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́ọ̀tọ́ sọ́ra tù lóorùn pé ya wa Aisha ò ah wà láìkè òbí ló tọ̀ tóró tọ̀ ń takò kùránì nìyẹn ọ̀fẹ́ gbó sọ́lọ̀ ni ọlọ́run lè yóò ṣèṣì lọ bọ́ fọmọ́ ìwọ́ tó wà ló ṣèṣì lọ olórí ibu lọ fẹ́ yà kẹfẹ́ ní yọ ìtọ́sọ àwọn ṣíà olórí burúkú ọ̀gá ní ẹ̀yà dé kọ́mọ̀ takò kùránì kọ́mọ̀ takò súnmọ̀ àwọn afáàní kalọ̀ ọ̀gbẹ̀ dáadáa gbogbo ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ olùdíje ní ọlọ́ọ̀gbẹ́gbẹ́ àjẹjúṣe àǹfààní bọ̀ kábíyìbó lèlè kọ̀ọ̀án fàlùkùtàl olóńtọ̀ tó kùránì ìrọ kọ́lẹ́tọ̀ ọ̀fẹ́ pa ṣe ẹ̀rọ ní lọ́sẹ̀lẹ̀ tá a sọ ní ìjókòó kan rí àáfàá àtọ́pá àyàn ní ọdún iléyà fẹ́ẹ̀tì rántí torí pẹ́ẹ́lí ẹ̀ tako àyà mélòó àyà méjì ó ń tọ̀ ní bí o bí mi ò gbáyà méjèèjì ẹ̀ gbọ́ mo tí ẹ̀ gbàgbọ́ kọ̀ọ̀kan àyà wo ni ọlọ́ni wákàlámà lọ́ọ̀wọ̀ sá tẹ̀lé iná wàtàkọ́dà lọ́ọ̀wọ̀ ìbẹ̀rọ̀ ìmọ̀ kọ̀lí iná. ó ní mi ò báyà yẹn gbọ́ ẹnì sọpọ́lọ́ ọ̀rọ̀ bá bá Musa sọ̀rọ̀ ní ti bí bá sọ̀rọ̀ báwo ló dẹ̀ ṣe bá sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ló dẹ̀ bá sọ ìgbò ló ti bá sọ tó gbẹ́nu kò létí ni ṣé wọ́n jọ jókòó jọ rojú ara wọn ni ya, gbé sínú ọpọlọ ọpọlọ rẹ̀ ó crash jẹ́mọ́ sóyà ní òye àfa àlẹ́ni tó bá ti lè pe kùránì nírọ́ tó ní lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ti sọ bàárọ̀ à ó ti fọ̀yà wa Aisha mọ́ à àfa àlẹ́ sọ lórí wọn kalẹ̀ ṣùgbọ́n bọ́sẹ̀ mi sí òfin Nàìjíríà ò lè sọ ní èèyàn kalẹ̀ o torí kékeré ṣe ìjọba ṣẹ̀ríà làlú abẹ́ náà ìjọba ṣẹ̀ríà ọlọ́ọ̀bá ni dá padà léyìí tí wọ́n lágbára jù So that very Sharia body, but you should not take law into your hand. Wọ́n wá mọ̀ pa àwọn èèyàn lọ, wọ́n dá pààyàn ní orí. Kí gbólóògbé dá pààyàn. Lọ́mọ̀sí alápààyàn. Bóyá ká dúró bì lẹ́yìn. Sotiye kanyọ̀ráyè ìbéèrè kan àbí méjì. Tòótọ́ bá dijọ́ mẹ́jọ, ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n jù lọ àádọ́tòrí àvúlò bí ákìlì àmúwálì náà bilbato àvúlò bí mọ́dá bí ákìlì àmúwálì náà bilbato àbòsí níbi ká gba dúkìá àwọn èèyàn pẹ̀lú èrò lọ́nà àìtọ́ so kọ́lọ̀ kó sọ́wájú jọ́nà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله astagfirullah assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh Peace. <laughs>